بسم الله الرحمن الرحيم أفضل الصلاة وأتم التسليم على أفضل المبعوث بأفضل الملة إلى أفضل الأمة الذي قال الله تعالى في حقه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا وقرة أعيننا قائد جر المحجلين وعلى كل من دعا بدعوته واستنى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbedekisi ọjọ kedo akẹrẹ bẹẹ gba kàdé ohun ìjàmọ ní kakẹrẹ bọ period kàwọn dé ohun ẹgbẹ kìdẹ ọhún ṣe ayamun madudat ẹgbẹ́ ka ayé alukur'an dọ́kì ayamun ma'adudatun ìkọlàhún tíhi suratul bakara wàzkurulaha fi ayamin ma'adudatin ọjọ́ kìíní àmì azkarun khaasatun fílmù kẹ́mi tanzil kuma ìwọ́n di zamani ka kó dènà dọ̀ ṣáájà yọ̀nyọ̀ ibidi à ṣáájà yọ̀nyọ̀. <laughs> agba ogele sunna hango chaja ngubeki ache sunna kafiri cha chaja ngba machi kafiri che tudu machi ayo hii kwa yi eko abuta pẹ̀húnlẹ̀ àbáyọ yìí ni. ọjọ́ àwọn ọmọ adúrí zamani eki omu hadisi ya nebi omu ikura'ani ọjọ́ wọn alòlẹ̀ gbogbo ọjọ́ wọn ti máa jọ hafẹ́tàn lè kura'ani wọlé ahadis ọjọ́ kí mo wà bí ewu bẹ́ẹ̀ lẹ́ mọ̀nà. ẹgbà ká yá bídíà wọn ta ń má ti bídíà kẹ ọjọ́ ẹjẹ́ wọn ká òbó bídíà ní mọ̀nà. ọmọ yẹn wa قدمي كي قال لقدالو ما قم مقدمة يا شكمة اللهم جعلنا خير اللهم جعلني خيرا خيرا مما يقول أو يقولون وجعلنا خيرا مما يظنون وغفر لي ما لا يعلمون أنك دلوك باويري أولي كداي كدودوه كداي ye makola ujimu yi aboki newo mengono mauloge kidai ima chondo le du ni ena duki dibo le kidai du kakma shawiri ole ngoge kidai makokolo ujimu pije kama maya bapa amu baba kidai bapa matita ashadu akojoke mama kia kojima ma, amu maye ìyá díìnì máa bí ojú èbè ọjọ́ kẹ́ mú yan gba díìnì dùwà ìjàmà ní ma ìjàmà ní kàánú nàkìá ní yìí bí àdíìnì ìyá mọ́lá tọ́pìkì ìdálódókì dẹ̀ ọgọ́ ìjàmà ní kàdéhùn mí ni kàdínà níbi sọlọ́láhu aleyhi wa sallam àbí kìsàbàpà kejúmọ̀ àṣẹ fọ́ màmá mọ̀ píọ́ ònkà níbi wáyé yú sẹ́yìn uche ka nebi ni neyin bawo be bidia bigi aki edo mai hadini kuma hadini ya nebi gide fo ma o fo poto o yo bogi fa dini we anibi o poto eba edo achane ke obele ni mana bigi acha ngochi ekpa bi kuma do ya dini e ma adu chane ke obe ti awacha ngosele mana allazina يصلحون ما أفسد الناس بلن ادواتي وما يمنا ونشبه مملك ما يا واو بي كان دي لغن كان بي كلاما القابضون على الجمر الممسكون بسنة رسول الله صلى الله عليه وسلم الذين قال عنهم رسول الله كالقابض alaljamri abe kwa bibi oyi ọjọ́ kí ló wá tẹ́ ọmọ kìdẹ́ yìí oṣù bí kà níbi kọlu yìí máa tánẹ̀ kọ́ ọjẹ́lẹ̀ kàkí ni yín ndéèkì awáṣà wọn ṣe ọkà múnẹ̀ kọ́ bí ẹ̀hà dín ní bí kà níbi kọlu yìí máa kí ni yín àmàṣà wọn ṣe àdín nílẹ̀ ẹgbàkà dín ní ṣẹ̀fọ́ pọ́tọ̀ màdàbù òyìnbó ma ìdábẹ́nẹ́kì wọ́nyẹ́ gẹ̀ẹ́ náà wọ́ egbe kia yo owe mnorotia eka konga awo yo chuchu ifo ojo iho ojo le nsakanya kene gba mune bolopo apeti hon ami we amo yawe echukolo ma gbe kolo bie chengu manikichi ojo edupa le nga bo bibi oji ani mana ẹun kuma kpọ bí ẹyà wèrè yín ni amúnẹ òkọ kàníbi náà ló gbá wèrè mamudu tane oka maelihoima dau yuji ilihoima le hushuluima kumakowi hawiri ile na mabumo onugo ya níbi ojúlébọ amọ ní máa tẹni gbogbo kì mọ kí adédarí tó kó máa ké kàn ọgá ìkì amúbọgí lọ yọjọ ọgá lẹkẹ mọ àní mọnà wẹ́ẹ́ mú ẹ̀ka níbi kan ní máa kẹ́ ẹ́ mẹ́ àkàn tɔtɔ daba lɛ ɔyɔ wɔ mu daba kpa mɛ abi oye bi ka yɔ kam daba kpa yɔ mɛmɛ lɛ aya thirty six ifi suratul ahazab sura mu adɔ suratul ahazab kidai sura kan lɛ omi tsi kí wọn kó yà bí custom or culture ìyá múnẹ ẹnu túṣe ọ ẹnu àlàádà ẹnu ọ̀bù eki islam ikọjọ ngeju ka níbi nẹ́ẹ̀ kì á kó yàbọ̀ abegi nẹ́ẹ̀ ọ̀gùn nẹ́ẹ̀ aláàdá nà mẹ́ẹ̀ rè hí mà kì sọ́jọ́jú ní àdínì mọ̀ òyì mọ̀ bùnmọ́ ẹ̀ mà lẹ́ yá níbi yìí má jẹjẹ kẹ́ ẹ̀ dé dọ́mọ́ kàmí adédàlú ṣe é sura yake shi bulldozer yake shi missile kiawa attack kiawa bulldoze ami enkolama engobu en culture amen norms culture e kamu ne no yoji kim no yoji ngi ya dini sura yake wa amen ile noriyo kimia nabi muhammadu dogwayani òun ti suratul ahzab suratul ahzab sura kìdẹ́yì àmà ya kọjọ́ nẹ́dù pàlàdà àmì culture mu nẹ̀lú kí mamu nọ́ọ́lá ọlọ́ọlọ́ọlọ́ọlá kì yé ha ẹ̀ alẹ́ wẹ́sà kọ́ ajé sọ̀kàtìlá lè wọ́n yíwọ́n dò wẹ́lẹ́ ni ẹ̀mí mà ní. ṣé dèbò kọjọ́ dànù rẹ̀ yíwọ́n má má ọ̀kàtúnṣe má kọ́ ọ́ nà yọ takia AUM bẹ̀rù gbòòó. abamda ni focus gbogbo ka ló pa àlàyé iye ń wa áyàn bòyàn ọwọ́ tàbálẹ̀ ń a ló pa àlàtáyà thirty six ibi fúra kìdẹ́yì ni máa kàánà lè mú omi wọlé mú omi náà tí. أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا بارك الله فيك آية كده مبين الله أكمينو أمي بوه أما توا أمي لما فما توجيو فما ما أبي أما ستكدينه ọjọ́ ẹni máa kẹ́rin lè mọ mínìmù ìkà máta ní dópẹ́ dídí ní ẹnẹ́kìnnì fẹ́ yọ kìsì mú mi ni ọjọ́ mú ẹgbàdo kẹ́mẹ́sà káfíìrì kẹ́sì mú náà fìkì gẹ̀ mú mi ni abakpai múmini yọ mẹmẹlẹ idu pẹngẹ nílẹn ẹni kejì munafiki ọlẹ́hùn sọ̀lá nìṣẹ́ni káfíìrì àlìkà mùkùkù ìhùn mẹ munafiki àmùkùkù ìhùn mẹ amánà nẹ́kì múdi múmini hà màkánà lè múmini ikamatan idu pẹn sẹ́nkìyẹ gbọ́ ìtìǹṣe lè múmini ngẹ́nẹ̀kì nùkẹ́ dọ̀nà yóò yí gẹ̀sìkíà idu pẹ̀ngúni wọlé múminatin ayíya àbẹ̀kọ́ ya anti unubla iki ni imani ojo ye ko mango cha kahili tungi chekichi munafiki gen iduka ngon gen au madu kwa ngoni idha idha qada Allah wa rasuluhu إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره من أمرهم إذا قضى الله ورسوله أمرا شن قيو هونو شن ما يوم قجي أو أيو ما هي داتة أيو كونو شن ما مودا ما دو غيانة أه أن يكون لهم الخيرة من أمرهم كي نودو مونغا ما كي مامدا بتلي مانجيمي abawasoye onugbaŋatse awo abisakesingatse awo abisomaigalaŋatse awo abisomaigboŋatse amudanu tuuse wa akɔyɔ kamen anabiya kamen amani dee didimi ikamatan, didimi ŋo nekele kɔnɔ bileki di ma ni ŋo jɔn sɛnkɔjɔ kɔnu sɛ ɔmɔdanu do tɛni an yakuna lahumul khiyarata min amrihim kama kine ke kamuda tudu kimanyonga oye wanya aba chakechi aba asigala aba asigbo aba sonugba akamda dabe iyo takme kwani oyo pani dileta ijeshin mini kini kedo no yo yi gaskiya onekele kono belen udoji udoji yo ayaleha ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن يعص الله ورسوله ان الدو يوجي بتشي ادورو جو بنوشون تا كاكو ماما كو جو كوغو ني بيم دا كوغيل اماندي اوجي ميمي اما دبي جوتا ما او بيلما ene dúkìá dúró yókùnú sẹ́hùn tábà ene lẹ́hà fọ̀kọ́dé. Fọ̀kọ́dé bọ̀lá bọ̀lá lẹ́mọ̀bìnà. Fọ̀kọ́dé gọ́lá gẹ̀sìkì ene lẹ́mọ̀lá gọ́lá lẹ́mọ̀bìnà ìlà yìí jùgede. Ẹ̀mdàbà kwá tó yá yìí kì rọ́nù. Alára mi máa yà lẹ́dùn wa kọ́mọ gbogbo atánẹ̀ akẹ́kọ̀ọ́ yóò làbẹ̀ká kíkà ní. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليك وانعمت عليك أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين نعم لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قالوا وكان الله وكان أمر الله مفعولا الله أكبر أي أي تاتي كدي oye wọn tó ṣe kọjú adùn wọn wá kàkẹ́ wọn tó ṣe iṣẹ́ ìwà ẹ̀hún ti ṣe àwa ọba báyìí dẹ̀ àpò àmì ẹ̀tùkù mi lẹ̀ do wa fóònù yẹn àná mọ́ lẹ́ta kúbẹ̀ wà mí gbé tán ọ̀làlẹ́sẹ̀ bíọ́jú ejú òtílà ìṣe máa dín ní ọjọ́ gba ìdíkọlù fi sálmi káfẹ́tán wọ́lá tàtàbí ọkùtù àti ṣẹ̀tọ́n ọdọ́kọjọ́ dọ́wà dẹ̀. báwo yà dín ní mẹ́mdábàá takpó mẹ́kọ́nà ẹ̀wọ̀n ládàá mẹ́kọ́nà ẹ̀wọ̀n to da bala mo jomo luka kide buwa yani istakulu lillazi an'ama Allah dun o keke kana duwa ki makaya kide kurana akola de istakula istakulu lillazi an'ama Allah eh, eh, re afa wo nabi muhammadu e gba ke kan ene ko yodo rawun ore won yodo ngene le ojo mi mani dun mi madini islam agba ojo kete do rawun ile manyene wa an'amta alayhi mayuwa nebi ngodu raunge ichadu igbele mdu biadu te mdu doma urangi cheule ngojo ngoka onde naam aba nebi kan alayka zawjak amsik alayka zawjak wonyo yawe kaya chau واتق الله وتخفي في نفسك أمسك عليك زوجك واتق واتق الله enki aka nwa ya nwude ya na-egwu onye ọya wee nke ya so ka ọjọọ ewu ya hapụ na-emi ewu hapụ na-emi isi aki n'ihi zai ino ya kinet mando zainab zainab kidai ọmọ lọpọ anibi sọlọlọ alẹ sọlọ ma ngi ṣe òǹpa níbi ṣáájú ẹlẹ́kẹ̀tẹ̀ anábì náà kò ló yà wí ohun ìṣàwérè ohun mi ọ̀hún kìdẹ́ yìí adóhun ìṣe ìgbélé tàbí tọ́nà bí adútẹ̀ òbí kìí awérè ohun ṣe wọ́n ọmọ ìgbẹ́lẹ̀ kó yọ kọ́lṣọ̀ ọlọ́pọ̀dúnù kọ́yìn ọlọ́pọ̀dúnù tó ṣe ń ọlọ́pọ̀dúnù yọ bẹ́ẹ̀ kọ́. na laada ni culture me inde kiislamu yao tila jime kuona culture me memi adini ba enge enge wanyene ni che gbogbo wo koloya nabi muhammadu e ami arab kakini atabanni adopted child one ma do adopt kakon mawede ogele na yodo yodue uwe anadọ mawe obele kpakoso mewe ma anadọ zaid kidai Arabu kpakpo mo ya ne medina kini zaid ibinu muhammadin yodo adu ishenga nibila bika nibi hula adu abo yan history ngal kilele ki wewe hadu ta ki woko lo ya nibi oloke lengete amna ka mo lo kale dua ya gbo abili ga doko lo ya nibi adu ngbóhùn kó yá ni ọ̀nà yíyí wa máa gbọ́ kọ́ ọmọ máa dí mẹ́dínà máa kó ilé nẹ́ àtẹ̀hùn pàmò máa yẹ àtẹ̀hùn ọkọ̀ ilé nẹ́ máa ọmọ ìlà bẹ́ẹ̀ adútẹ́k máa ń dùtò yà máa lókè tí wọ́n máa gbọ́ kọ́ máa dí mẹ́dínà ẹ̀wọ́ máa ilé ìdùn làbí gbogbo kìsì adútẹ́ òkòló yà níbi muhammadu ẹ̀dùn e kàníbi dùn pé ẹ̀wọ́ kàníbi e kàmúnú yòówá ma olùkásí fánẹ́bì agbọ́kọ́ máa dóye èmi máa tààdú ogun kò bó àyàkúbò bàbá ìpàwọn máa mọ́ máa màdúdádú agbọ́kí dókòló yẹ èmi kùlẹ̀lẹ́ngà wádẹ̀ ònú ka rẹ̀ ẹ́kẹ́ mọ́ máa dùn wà kámúdó dàbí aló màmọ́ là ń dùn ọgbà nẹ́bì aníbi ẹ̀tọ́ ìmùdí ọkọ́ mẹ́ ọkọ́ mẹ́ ní àmọ́ mẹ́ ìzẹ́ ìdòdó mu wa màá ìzẹ́ ìdòdó wa.

igwa gwa mata ata ya ko gu ya ko da shi na nabi sallallahu alaihi wasallam ngola kuma kanga nabi ta ko ma wa ko ya me ko la le ko ma ki bo ma ka o ma bo ko ko ta du ya ze de gbo la ko ba ko bo ya e ka ki mele ye i ye ni ya rasulullah o je ko ko lo ye mi ko ile runga do te ta ma ta ngu bi aloko nga nya so male to da lika ne bi ne idu bomai alila haka jaba pangini anege tika vira soto adini wa eno mune kilala jela jiwi ho wa ka gbo ola ti ale yan lola wa kili beun ki ne kirule bohun ki ata wa ngu nga wonyu aka jaba pa yongina analile gini yenu ye ko ŋer cadu do kolo ye o emi te tama taŋ ke de obialo yeŋa me o ya yiŋo ama taŋ ọ̀pàkó bobdu kìjọ mọ́ máa tẹ̀kìbéèrè ṣe màkẹ́dà awo máa tẹ̀sà wúwù ojú ọ̀la kìdẹ́ ìkìkọ́ alu zayd bin harris ọ̀la ìkìkọ́ alu zayd bin harris anabi onugbo ya ŋọ́ kẹ́dà awo kọ́ ọ̀la alu ọmọ yìí yé na bó dú kàméjì mi agbọ́ra ipa kó sakadó àkó èyí ni tọ́gbà zeidu òun tọ́nà bí adúté òǹgamudodọ́mà òǹgamudodọ́mà kúmọ̀ ọ́mẹ́wù nùngẹ́ngọ́dó dàyé kẹ. ìjọ mamudu wo yá ya kurumi lihe o medina adu taako ya lihe o medina kakubo he medina fukigbọ́ kíkà ńomi àkó èyí ni zeidu. anabi muhammadu sallallahu alaihi wa sallam yóò tọ́nà bí adúté òun múdu dọ́ọ̀ma kó ma ń ma muhammadu òun anabi muhammadu. ìhàyà ìṣúra kìdẹ́ ŋo yóò yẹ ni máa dọ́ọ̀ma dú mayà tẹ̀lé múnẹ̀kẹ́ ojú àmà làádà lẹ kúlọ́ kakini zayidu bunu makana mu ojú àyà lẹ́yìn makana muhammadu aba ahadi mi rìjálí kó. walakin rasulillah ọjọ́ máa là á dà lẹ́ lẹ́nu torí gbogbo wáyé kò tabalẹ̀. ànẹ́bí sàtẹ̀nẹ̀dún ìmọ̀sọ̀mẹ́hùn kìbí kọ́ àwọn dọ́kà Ọ ni a máa là dà lẹ́ màá yẹ ni. àkó yìí ni tọ́gbẹ́ ní kì má tó òbí ọmọ máa wọ́n yà ọ̀nà ọ̀la ni. ọmọ ẹnẹ́kì bí ọmọ ud'uuhum li abaihim huwa aqsatu inda Allah fa in lam ta'lamu abaahum fa ikhwanukum fi dini wa mawalikum ayé àìsàn náà mi bẹ̀yẹ́ni náà mọ̀ ọ́ la ló gbé èmi kọ́ sọ mi gbélé do dà ó ká méèkì islam do wá ká mú pa. ọ̀la ẹ̀ dèrò ojú tàbí dábàá yìí ohun ọjọ́ ẹ̀ àwọn wa kàkẹ́ òbí kọjọ́ mú kàkí ni zaidu ibnu muhammadu kí wọ́n dọ́mọ́gẹ̀ ní. sede maula uh, zaidu si maula ngi singa nebi ki sen ma do mene do le ne ki tone no bi adote ma do maula ene le to du ki ago mu biru be leju atanga no ma on bi ge iya mdo da ki te wayane ene du hu adopt as a child ti biological side ngi sene ba alko me ke bi ko la ọyà ń kẹ máa bá ọ́nẹ́ ní ọgẹ́lẹ́gẹ́ máa ná ọyà adókè ṣáàdù ẹ̀ ní ẹ̀ ń kẹ ma nà ànà máa mamamamama dẹ̀. zayd ibn muhammad gidẹ́ ọjọ́ kí wọ̀ kó etí àmì arab ọyà zayd ọmọ ìgbẹ́lẹ́ ọmọ arab bẹ̀ kúrẹ́ṣì kúrẹ́ṣìyà kó lọ́pù yá níbi ọjọ́ jẹ́ níbi tọ́nu ọjọ́ jẹ́ mu dárúbọ̀ tẹ́. abozo yɛn darubɔ tɛli imu fɛ dɔ ya du bi ɛdɔ zeyidu ya mu fɛ dɔ kɔ du bi wɔ zɛyinabu tɛ ɔyɔ awurin lóore ya yálẹ mi bi an ka muhammadu i ka la ke ti k'i o ŋa israelite olukao hewa la lola nebi manya nebi uluki make kamata nga nebi kumadu kogo yana ile olele madu kogo ama ba pe bom ko ye tafsiri ma ya gba nga mun this is dangerous to da bale qissatun hadamatun li aqidati alislam ngolo kale shi olukela ka ngoyo ngonugo topic ya ngoni ke on shenige toda bale le fi otaka da Sheikh Abubakar Mahmud Gumi e ma dodo ki aqidatu sahiha imola le do ai who explain who analyze omole yotaka da tu sahiha ubilege ngo le fi otaka da madodo ki israiliyat wal mawduat fi kutubu tafasir qadiman wa haditha ona ile amu oluka israiliya eki a damage akida ne kigwanyo akida sunna kia damage akida islam one yi mkwa yo leta vile yu trite ki sio memele kiwa hii sunna ungi kwa ya mo leta vile duke kaba kwa dukine ubilago takada kaifa nafahamu alquran e jamilu zinu unejuki ngodwa yo leta vile unge kaifa nafahamu Quran au bi true story kiwa lola nebi kwa zainab kwa ya zainab kwa nebi dunade iche ki ojo do rawere nko yale mebie ide nki zainab anedo ba janka mama moya nebi abangola ma yo nche ne ojo do rawere nko yale mebie woja na kede janka nene ne chini bube ngi nko jo chingu uya nebi sallallahu alaihi wasallam ojo awere dore me anabi kete mahi abodu kido ya na ene duman un anabi ze awore ma dore ma ko ya nga anabi ogoi zebi ana ko ya ka ko ya ngeje ko o ya ngeje ko ngejo ngate nino ya igen ki akwa lo anabi ake oye mamdu omi ba ma ore dore mi ko ya le zebi ba le ma mo la kide do ka ka o ya le ma jiru ma ore dore ho akele ma gba tsoku tso bo ɛfɔ ma dɔ na dɔ na tsa bi ni ɔna aboyi aboyi du ma dze gbɔla ti de yi to yi de sa nebi ɔjɔ de ɔjɔ awere do re nkɔdza le mebi fɛ anɔnzuna tso tso gbɔ ma gbɔ le titi kalo anebi awere ma do re kɔdza le mebie kɔdza madina fɛ ri ŋa nebi yi anebi gbɔ ahi abunadɔ la yi do la bi dɛ vedio amukodo.

wọ́tẹ́kì láha ẹ̀sùn kan yọ̀fà kẹ́ wọ́yọ̀ yàrá bá wọ́tọ́ fìfì nẹ́fṣíkà mẹ́lọ́hùn mọ̀bẹ̀dìyì. ẹ̀ mọ́dọ̀máyà ẹ̀dọ́ ẹ̀ńkọ́jọ́ àyàndó tọ̀dọ̀dà ẹ̀ńgà níbi dùmáyà ìwọ́ mọ̀dọ̀hùn awere kọ́jọ́ dọ́rẹ̀ ń mọ̀dọ̀máyà tí ẹ̀dọ̀ ń yasọ ọ̀làjìjì ìdíkídúdú ńgámọ̀nẹ̀ kó máa kí mọ́yọ̀ máa ń gbà ìmọ́yọ̀ máa ń dọ́ ẹsọpọ alu ilẹ wo anabi muhammadu ẹta níbi ọjọ ẹhùn mi sọpọ ẹdọ amúni asúre ìgàbàdì àwa tìrìtì àkàlà àdẹ nkàmú nà ńgẹjú mọmúdùkọ yìí ọjọ ìlẹmẹdù kpọgbó yá nà yìí ńgẹjú ẹdọmọ àkàlà àdà pẹ̀wọ̀n tó ṣe dùn mọ mẹlẹgbọ kó mẹmí ọjọ pa níbi dùgbà yẹn nẹ yóò yọ pa níbi làbà tìrìtì nkí both the theory and the practical should be implemented. tó dábàlẹ̀ ó yà sọ yẹ ẹdọ́mọ̀ وتخشى الناس والله أحق أن تخشاه دا يا ليل لماله فلما قضى زيد منها وطرا زوجناكها فلما قضى زيد منها وطرا زيد يبي يدمي الله كوجي يدمي الله كوجي كون بايو ياونده كوجي كون يدمي الله كي نجي كي نجي ona usuluku na le ki ko ya ya hadini dabal ko do jo do i toji ka ku ngon ne lege nawri im pabe ko ko ya nga ne bi de zawaznaka awiro ya ite mu ne bi ka ka on cha on ge لكي لا يكون على المؤمنين حرج كيوي ني ewuyi nga mi mú mi ní لكي لا يكون على المؤمنين حرج فيما في أزواج أدعيائهم إذا قضوا إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا كي ونبي محمد صلى الله عليه وسلم كيو ما كيو نبوي أدلو دواكي أدي أدوما إيه أمويا kilimu lati ade aluma kenogo shoyo nogo enogo edukwe ti anena bain ki alade ma madu gu ipele ona kojo am no le fa kidele ko kide ungwayane yi idha kodo minhunna watara seun ko ma koji pabo bule ma ogenele kuma malele akoda yoyo ondukwe ti alolo yane yi wa kana amrullah onga lamiri yoyo da yoyo kidugwayane yi mẹ́kúlá òun ṣe kí a ṣe kí a lò lọ́wọ́ yá ni ìkì sí wẹ́yà dọ̀ yá mu nẹ mama yẹlẹ dùn kó kì sí ọjọ́ aná lò lọ́wọ́ yá ni. òun e lẹ́hìn ní abọ́jọ́ ìyú dara níbi kó yálẹ̀ mébi lẹ́yìn àníbi àmúlò tẹ́jú gidi àmì múmi ní ẹ̀dọ̀ máa mú gbà kàkí ee àníbi a tẹ̀nà kí ẹ̀dọ̀ ń ṣe kó ìnàmá ẹ̀ wọ́n máa yàn tẹ́kọ̀ọ́. يخبركم بالوحي وما ينطق عن الهوى قل إنما أنذركم بالوحي أنا بكالو أموني omi na lóko kàwọn mẹ́kì máa tó bọ́jọ́ ikú ni wọ́n àyè kíkó bọ́jọ́ òun náà lè bọ́tà náà dàlú náà lè ọjọ́ náà dùkọ̀ làwọn mẹ́. nsúratul anbiya èsúra ọ̀nàjìmí ìzà hawa ọjọ́ àwọn kálọ̀ àkínní wọn níbi ẹ̀hún dúkìí ṣiṣẹ́ ọjọ́ kìí náà wọn mẹ́ wọ́n máa yẹ ń pín kó anil hawa sẹ́nẹ̀kì adọ́la kó alo ojú ń yẹ dọ̀wìn ṣe ń tòdàbálẹ̀ bógi nà kídà bógi nà dẹ́kùtẹ́dọ̀ àlàádà custom kakó yẹ ọmọ ohun ṣe ìdúpẹ́kì anan ọjọ́ òwúlọ́ kàkà dáàmú asọ́mà níbi ń ṣe ń ṣé dààmú ọmọ kì kọ́ ọ́la ẹ̀yà níbi jẹ́ wọn ọjọ́ kí n nà rédíò dùn wa àmọ́ ìyàkọ́jọ́ bìí ṣe lè wọ ń fáàmọ̀ tálàkà gàbáàdì àpapọ̀ alótẹ́bí sórẹ́tù àbínà sórẹ́tù nìsà àyà twenty two aláwọ̀ yẹn ni wàlá tẹ́ǹkìṣú. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا ولا تنكحوا ولا تنكحوا ما نكح آباؤكم من النساء èmi kìdẹ́ yìí ìnàmọ́ ìyá mẹ́ẹ̀bíẹ́ kọ yóò fọ̀ ńlá máa bà pa tòdó ẹ̀bí ẹ̀kíkú mẹ́dàmá ìyá ìnàmọ́ ìyá mẹ́ẹ̀bíẹ́ kọ yóò dùn ṣe lè họ́ to da na ko yokumeda iya mo ya yele ho to de bie o ye bi e bi e yo do do de o yo chane kwi wala tankishu ma nakaha aba ikum ama ma nakaha aba ukum amo ya do katame do rawire kongu meji benu menemo ya n illa ma qad salaf o li kekeke le gudu igbele ojo mi le amma akwai ka yayi wane ba akwai yini togba dogba ta ka yi kurani wane ide utuche ide yen lada, ide yen ogwa marab chan katano ya gu atana mo ya yo ki aleku inoma oye kisi motota mẹtọ ń gbọ máa yóò kíjọ dẹ kẹkẹlẹ kan mẹkẹẹdẹ àlọ lajìjì lọ lajìjì lè gbàkọ ọmọ gbàkẹ mọ yìí ìdókè náà dòdò ọwọ kẹwé lọ yẹn yẹn ọgẹlẹ elo nugo do ye wa mi ide dugbe bo te ngin aba ya ko la kide ina bogi yoko wa ye mi ebo iye ma kate ma iye iye ki bi ama so ya o oyo po ma ni se kanu inu bogi doko wa ya mi abajo ayo ikide e abaje mi abajo e. iso yo ogun ate oyo ohun mado iye ohun nenga te ke wo mo yin ni amana ojo ngamdo bada eki legudu ekwa kabi adi abirija dini ma wa men yo ngamela du bata innahu kana fahishatan onna doko na noya ki oya ta onna alfahisha olewnishi ona botabu ona ututu ye bie bie na olewnishi wo mekota ona nkojo wedo ko olewni angotige wasa asbila ona doko na le kinu ya kata une ona le ngo obia ne tabali egoko alada ma tewa igala masane amarabu masane ama tewa ba ishodo adini wane mi kimaja akabere yu madini e gaskiya dangi halu le kuigbele ni un aka mo ma ogenele kam iye ma chengu kuma dumane kanu bebo joko wa mi abajo nate ne ku ka ye o yɔ la lɛ ko ka ye kusin ala de le ye yiyira wa tan la ma a ma ma ye wa ma kɔ ŋɔ kɔ ŋɔ dɔ yɔ do wa a so kɔ yɔ iyo yɔ yɔ sɔ kɔ ŋi mama de ye ɔ ɛ yà kí ya ma te ma ya ma te ma ya ma te mɛ ta yɔnu iwọn ìjà yẹ kí yɔ yɔ tó dábàlẹ̀ gàtí dọ̀là ètò gbòmẹ̀ yáyù yẹ ọ̀dàmà la sápà ìṣẹ̀ǹkù ẹ̀ má mọ̀ là yín. kakmanya tori amụna ị kaka ya nọgọ ịda ma ihe elecha ọṅụgwụ ṅụ na meduje ṅụ ata elecha n'ọrụ ata ele na ele ma ama metini na nkumego ị ga-ala ada idane kubu ama mma na igbelede ọjọ ele paluko ime ụda agwoji mgbe ọjọ gida agwoji ụde menọ ya dukata menen ịnọ ya tame ka na fa fahishatan ihe wamekọtan wasa asabila ami sipa mẹta kọjọ kọnyi ịnọ ya taa o kete ŋun o qualify imudu di kaba yẹ imudu di lefi ye lele ọjọ́ aki makọtan yẹlẹ isanof ti a sele keten before makọtan idanwu kana fahishatan imaamu zahabi yẹn ni do kọjọ alifahisha dọmanyuba kafa bihi anyakuna kaba yira yẹlẹ isanof kimi lefi la du delile ŋun ọjọ́ ŋun aki makọtan ẹ̀kẹta wasaa sabila ona joko na legino ya tawon ba ona le obi ana tabali uwe kọlọ yọ wa kekere yu ọlàmà tẹwẹ àbí ìdúkọ kẹyà kéyu lè ọlàmà okó ẹ mà jẹ kí mà yọ lọgọ yìí akẹkọọ yà mà okó ẹ kàn wá. jama mẹgbọ́la yìí aya twenty two dọ́mọ dábàtà aya twenty three hurrimat aleikum. hurrimat aleikum. أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخ وبنات الأخت وأمهاتكم وأمهاتكم أمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة نعم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم وأمهات نسائكم وربائبكم اللاتي اللاتي في حجوركم من النساء وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن نعم. فإن لم تكونوا فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل وحلائل أبناؤكم وأن تجمعوا بين الأختين الذين من أصلابكم من أصلابكم من نساء تجمعوا بين الأختين وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما بارك الله فيك وجزاك الله خيرا èmi kìdá ìwọ̀nzọ́ sí ní sórí sẹ́ǹkù ẹ̀yẹ́ kàdí ní ìsìlámà ní ẹ̀ṣẹ́ ìkọjọ́ tó pẹ́ níbi muhammadu iṣẹ́ alẹ́yà aládọ́ngọ́ wòye mẹ́ ìgbélé kàdí ní máwa ní ìnàbọ̀bùlé kàdí ọjọ́. inu nobu leki dukwe kuma do wo gba na oso kiliga ku yan ko ya meha me do wo gba na oso ku yan ko to ya ngan lo kene du me bona asha ite nwa do oso gba na tobi ya ne ki ma ki olo la kaka ku alu oyi na ka ki bu imamu buko abeki dagbo abeka iko imamu do ma na ko babu begun ọkọ̀ ń yẹun yẹ mbegu akpaka chikamu alejala ademe isoyo ameu ama nedugi enedu ya gbọnigi ehun yẹ abẹkọkọ hun ehun yẹ abẹkọkọ hun kó dasi kó hun ìbéwáyà intervene ìbéwá bẹwù bẹwù sẹkọọ bẹẹ kì máa nà dín lẹ́nìí.

alẹ́jẹ́ àlàáda pé o kò tẹ́ kọ́ dẹ́ amanu kọ́ ìmà nílì o ìmà nọ́ọ̀dẹ ìmà kẹta dùrẹ́ kùmà kí ibegu máa mẹ́ àmà ńgbọdún kí ibegu lẹ dẹ kọ́ kó wá yé o àìsàn náà àbájọ yìí ibegu dẹ́mi àjọ ìmà mẹ́mi do sánà mẹ́wò kókó sosi yà á gbogbo àtàkàmúlẹ́dù ọ̀kàkàsí ọjọ́ kàmọ́lá rama ẹ̀yà fà kéde yìí tẹ́hùn kùmà hùwà kàbóyè kì ányá kọ̀ yẹ kóhùn mbeku duki damo kama ibili duki adange ubeku lula myamu nejo alehi wa anyamu na ilohi machau mamu matutane mademi abajo ma memi dutana aba abaje ne oka oka okakati ya allah emi abajo ime emi geli hoyo jongene kimadini ya nabi muhammadu ba umeni hurrimat alaykum ala rama anagbeghị ọṅụ oke ụka mamudu deli ọṅụme eneta mmahatukum ọjọ mudu deli ọṅụme ami ihe kibiume menema ọyan memagbama anọghị ya ihe ụnụ anọghị ya ihe oke bingini oya na kanada ngini imawu ọnọụ na nito nọma ihe nkọ nkonko onye nata ma ọ tọọ ma we have, abụọ a house of senate ọ na-aneke nọ ya ọ na-aneke n'ihe ọ na-aneke nọma ya n'ihe na-ata ọgọka amerịka ṅụtagwu ịlụ ụlọ ya na-ele ala gịnị ọ na-aneke nọ na-ekele eke na-adịghị ohe nwụchekwu ọ nọbụle aneke nọ nọbụle ọdịdị ma ma na-alekọla ịma geizim mana ti gay abi na lesbianism kọlama gayism ebo bokele kama ya ce akoye ile tenga makafiri ate maile ama ni yebo janibi muhammadu ukoi mede abodu Koya, ya kumaama development no ye ma kumadu koi mawa ubo kuseko lojo kuseko manamu koi ma ayi wa kiyojo meme kido ya ni me ojojojo yime unyogba eki doja ne iye kamene huya adangume yasejomo aman en eh, kamemu da maye qur'ani ka dangume hurrimat alaykum ummahatukum ami ye ma mamdu sele ho mengini ono beleji ba ka gwewo e pepa on ko ma unda sinu oboy around oṣù méjì won mi agba ko lamita onobula yi onobula sɔmɔ do gbɔmɛ yi yɔ kan ma ya sɔmɔ o ya graduate to university yóò ŋa ni ke tɔ mɛwùn nɔ kɛ yan nɔ yòó mu nɔ bi kɔngɔ bàtɛ lɛsin òun ɔmɛwùn lɛsùn òun ìsawéré kóun òun ìdójú náà yé òun gbɔgɔ yìí ìdójú náà wá sí iye àsɔyà òun dɔmɔ zama ɛ máa nà ìgbàdúkẹ gbọ́ yìí kura yẹn ni abẹ́ńgọ́ gbọ́ yìí máa mẹ́rọ yé wẹ̀ ni kura ni ń wọlé lọ́la. gani eya ko nake ni ele e mo ko na ni ele e ko mi de ye in South Africa de and some part of the country government e bo ya bo ko na ga ke ane ona e jebi hurmat alaykum ummahatukum mayange wa yoma ko bi ko la ma uwo ko gide amememigi facebook ọnekele umadudago kedomanwewu ọmọ ọdọmẹwẹlẹ tipikọla kọma idewu kumadaga interview kóngidaga kalun ẹdun maka yebi lem dama oke o yanẹ amẹmẹsẹ amẹwọn kìí alolo yanẹ lẹyìn kó ní anọmọwọn kàmínú yẹ kẹrẹsì yàn ẹnẹkọ ọlà ẹgbẹ yẹ fúra ní ẹlẹ ọlà kàn án ẹ. tọ̀ ìdán máa lulẹ̀ gbogbo bókè ayẹ́wò bókè agẹun kì á lulẹ̀ máa gbé pépà yín ni ohun ọ̀yọ́ kan wá yẹ́ẹ̀ ni wọ̀bẹ̀ náà tó iye mẹ́ haramu ìṣekúmẹ́nẹ́ wọ̀bẹ̀ náà tó ọmọ kíkọ́ la haramu ìṣekúmẹ́nẹ́ má. abáyé kìdẹ́ ìgbọ́ ya nebi wa iye iye kìbí yeye iye kìbí yeyeye gbogbo tá a tẹ ọgẹlẹ màṣẹlẹ fọwẹ ọmọwẹ ẹ kọ máa kété ní ọmọwẹ ajúwẹ ẹ màjúwẹ àmọmọ ẹ màjí ẹ gbogbo tọgànẹ ọgẹlẹ màá máa ń délé fọwẹ máyàwó gẹ. wà á kọ́ wa tukùn. wà á kọ́ wa tukùn. báwo máa yé mẹ́wọ́n nọ́bìlẹ́ mẹ́ níye nàtẹ́lẹ́. oye kete menele o atakete menele qur'ani mudu deli honga mashadini islam mayaunge wa ammatukum wa ammatukum amoma ya tame meneman amoma ya tame be kisono bele abudu magbigbe lejoko buwe po ma meji tete je ile haramu ngise oda qur'ani aki makoyume menema oyan manya omaya teme onobelede manya nege wa khalatukum wa khalatukum khal omayeyede khalatu amomayeye obeki chubobole ojo mo madodele hongome manya nege wa banatul akh wa banatul akhi amomaye omoma ọmọ kò ẹ fi yẹun nata omeniye omeniye na tadama amomoye edomoki inyoke ngonne magen mayene wabanatul ukht amo ọmọ ma ye ewe onobele amo ma ke kwọ lamado mamudeli hɔ todukumene ma ọya ọgẹnẹ kamadeli hɔ yi gbogbo tó àmọ ma àmọ ma yí ma pa kó èlèwọ ma ṣe ń wẹ yí e mayẹnẹgẹ èyí ti dẹ yìí abẹkẹ bìẹkú mẹdàmá òṣèlú bẹyìí mẹbìẹ kimadukwa mene mani de ushebe mebie kana kwenya ngmo ya e, omida alutagwa wa ummahatukum allati wa ummahatukum allati arda'nakum ngide sami fosta moda de ami ye kuma de ami nurses doki de yango mmengmo gbagmesi motok me mayo modo meji tan mede piomie yaŋu ŋmɔ iye me piŋmɔ ke yi piŋmɔ ke ta piŋmɔ ke le gbogbo te ke lo haramu se egba kɔnu ge me ma yɔ mɔ dɔ me yi tani iye kide nya le wo ŋmɔ ani ni e buhari ye ni mamudu de le hɔ kékeré rékéréké kì máa ń yan ọdọ méjì ní yàdú èlé ọ̀hún ó nà lẹ́nà yàbẹ̀ kí nà kọ́ dábẹ́ ní àkàlùkọ́ lọ́pùkọ́ nà kó kì á tẹ̀lé ọ̀hún anabi ọ̀gá nà ẹlẹ́ka wa ìjìmáàlà ní ìjìmáàlà lẹ́ tẹ̀fílù àwọn ya gbé ìkùránì dẹ́gẹ̀ alótógbá. wà á kọ́ wa tukùn nínú rọ̀bọ̀ ẹ̀. àkùnwá tukùn àmọ́ mẹ́ mẹ́ níye nàtàlẹ́ àà. mẹsàájú ẹni kẹtẹlẹ aa ọmọ ayọ lẹkùmọ gbọmọ ayọ ma akẹmí eme ọmọ ayọ ọkọ kìsìlámù akẹmí kẹdẹ yìí ẹnẹkùn ẹkọọhún dàmáǹgbẹ yẹn ẹnẹ kété òun yọ dọ mẹ èyí sákì gbẹyìn ayé lẹ ọyẹ lẹ do e a ẹyìn akẹgbọn amani mamda ya na ọdọ méjì ni a ilẹ̀ ń ahọ́ èlè wé kà á gbọ́ dá kéde yìí ẹnẹ dúkì ń dàbí tẹ́ ní ní ẹlẹ́gàn nù ẹ̀hún ìdíndè kí a wá ń àlìkà kàkà mí dẹ̀ ẹ máa kì í lè wọ́dọ́ méjì dú three hundred and sixty times two ṣonú rẹ mọ̀ seven hundred and twenty ko seven hundred ilẹ̀ e ìmúdi e after seven hundred and twenty one days kọ́ máa ọyàn ọ̀nà bẹ̀lẹ̀ ń wọ̀ ilẹ̀ pọ̀ náà yín náà ọ̀yàn nù na gane ko to dẹ́hùn ọdọ ya bàbá sí three hundred and sixty years ó lẹ́yìn kàlẹ́ndà ń ṣe èyí ń kó dàmá kọjọ́ kàkóònù ìmúdàbàmẹ́ ọ̀làdìrú ẹjú alótọ́gbà. wà ó ń máa tó ní sàáìkùn. àbíkìá mẹ́mà bá ń nọ́lámẹ́ ní òun dẹ̀. kí ilé hàn yìí ìnìlẹ̀ òye kì í. kìsìlè wà kàdúgbàtúgbà ìyànnìlè wò ó gbégbé lẹ̀. ìyá ànàkà ń yá lótó yóò gidẹ ìní kìsìlè wọ̀ ní ìṣekú ẹ̀ gbàákà kàdé gbàákà. kì section lè máa lift ẹnà màdú yẹlẹ ọ̀hún náà mú pé ìyìn gbọ́. èmi gidẹ mẹ́ni kùmùlẹ́ẹ̀tì wa akhwatukum min ar-radaa'a àmọ́ máa yẹ mẹ́wọ́n lóbulẹ̀ sọma yóò yàtá péye lò ọmọ yẹ yẹ ń ta èkì sẹ́yìn ń kó mẹ́ta mọ́tàbà kàkà lè gbódò ẹgbàkọ̀dẹ òun mọ̀nyà yín yín ọdọ́ méjì ní ẹgbàkọ̀wé mọ̀nyà yẹ yí mẹ́ni ọdọ́ méjì ní ẹnẹkùwé kó mọ̀nyà kété rẹ̀ ngugu pẹ̀lú ngugu ẹnẹkùmẹ̀ ní yé nàta ó kété olè ní sẹ̀rí àtìlámà kó mẹ́tì yín ọ̀kùnmẹ̀ ń hadis anabi ni tuharrimu rida ma tuharrimu nas anye madu deli wangone en koma yo lopadu dangone ogene le na kuwe ko ngaya dama ele ogene le piti gi ngongone akarabone ijmalan tafsil ngodege alutogba وربائبكم اللاتي في حجوركم وربائبكم اللاتي في حجوركم النساء وأمهات نسائكم وأمهات نسائكم وأمهات نسائكم أميو يمي أويا كالغانة كأوريسكم إيهو كذيبا إمودي لهو بيك بيلي oyɛ liku ibu ɛkò yɛ oyɛ yi lɛ gbégbé lɛ ɔnà kalẹ du dɛ kia nɛ ɔkɔ ní ɔyɛ adu yàdé kò wà nɛ ní ibu ɛkò ŋu ìmú di aramu yɛ e gbégbé lɛ dabi ní aki yi wɛ e kibiɛ ɔlà ebi ro yɛ e yó ama nà ɛlu lɛ ɔyà ɛlu lɛ ŋkpolo mɛdò ya wéré ta nà ɔmà ŋkidu lɛ mu kodo mɛ dabi ŋɔrò yɛ tɔ wɛwɛ ɔmɛ kɛ dɛ ŋdaru ŋɛ dɔ kò ŋa nɛ imu lɛ kó � kama kwa kwa setu luki ome e ngunga neki ibi anan ene kagwa ya he he ele ya tegen tun kagwa ku ya lali gange zala ma ele chame ugushe ko kila lejo ugushe ko ime domo ama ugushe ko ama doro o ya jogun o do ya ta jogun o ma wi kuma ye lo lopo me ko no kima ki ma bioda ngok ma ke ma o de ti o ko pangi begun ni àmì kéèlè ìjẹsẹ̀ ni yóò dàdí ní ìjẹsẹ̀ ẹlùlẹ̀ iye gbogbo tún màmá dọ̀rọ̀ àwẹ̀rẹ̀ ni ọmọ àwọn ya ẹ̀kọ́ ọmọ àwọn ọrú ẹ̀kọ́ náà yóò kẹ́lù lọ ọmọ àwọn ẹ̀bẹ̀ nínú umahatu nisa ikum mayẹ́nẹ̀gẹ̀. wàrọ̀bá ibùkún fi ojúrikùn. wàrọ̀bá ibùkún fi ojúrikùn pai rọba ibikun rọba ib jẹmu rọbi bẹtu dẹ rọbi bẹtu ọmọ màá ní okòló dẹ aláàtì fi hujúrí kún ọmọ mẹ ní okòló yàmẹ ọmọ yàmẹ kó haram olè ìṣekúmẹ nẹ ọmọ yóò yàmà dó èmi èèkùmá ní okòló yẹ májòkòló yẹ mà nínú ìmúdàdógbò gbòmùnà sunna ya níbi ìmúdó máyún yàkí tẹ́gùmà náà òkolo tẹ́gùmà náà dọ́gbe ó kéto ńlá òun ṣe. ẹnì ìdó makẹ́múdó dọ́yà ndékì ma, ọ̀yàwé ńlá òun ṣe haramu ṣe ìyàn kẹ́ńgọ́ nẹ̀gẹ̀ nó ọmọ ìlẹ̀ kàdé yìí alótọ́gbà. من نسائكم اللاتي دخلتم بهن na uchabobu mm. leo yameikmelika wiridori ngumele kungo kokoya udasio kokoya mamuda domoni emawiri to kenya nomau silihongishin alutogwa فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم ما جاكم داشو كوكويا كوي فايو منو بلاجدين ما ما ويرتو kume dabi yike no mewu tile vingi se e yo daya alqur'ano jon alotogba وحلائل أبنائكم أبنائكم ee abubu lɛ kuma do sele hɔ ŋu mɛkumɛ bɔn ne mɔ ya gbɛgbɛɛ lɛn ɔ hɛlɛ ilu abana ikum ɔ hɛlɛ ilu hɛli lɛ tu dɛ hɛli lɛ tu sɔya abenayikom oyo omame oyo ma ma, manek mamu daru wekesa te meju nwa bote eŋo bo nnu gbegbele hiya mo e yiwegen ile isebiro ejume alotogba alati min afulabikum ko alladhina min aslabikum o maye kame bi kwa gome amana mo maya tamani ma mayo o maye ma ateki bikpa ala yi na yɔn kóhun kí ala de mɛ neke kɔɔ da yɔ yɔmu da kɔn ala de mɛ neke mo na lewi yanu na do nɛtɔni ala de mɛ analijɛ na do nɛtɔni nbegu mɛ nuna ni analijɛ na o da yɔ yɔ ki nuna ki analijɛ na yi yɔnkɛ o ya yi ɛnɛki bi ɔma o ma nɔ yɔ ma o ni ame hu neke nɔ yɔ ma lɛ wagane ko hehe agbelo yi anu tɔ wɛtɛ gban tɔ da yɔ zɔlɛm na sɛ dɛmɔ. ọ̀làbìrún ojú náà. وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف وأن تجمعوا بين الأختين ma wọn múdùdé lè wọn mẹgẹ kúmẹ wọn ṣàwódà má gbàdá mọ ma ye méjì amọtọ bóbulẹ méjì kúmà ní ye nàta ọ abóbulẹ méjì kúmà nàta kété abóbulẹ méjì kúmà ní ye kété àméjì má lẹ. one kala kete ki mejeji makona jo oga na motabo gbe amo wu kale ana do ka ro re ke zeun ke ma so hun agwa wale da mayu ke ke je si ba de na koloni le eze sin egbem de na kete ma wa lu le ka kame ngba me da ma rujo ko ka ke ne ne ka ti da ke ne ka ke wa ne ke ji ti gbo ile eze sin ba ke ne ke ana jeji ma meji me gbok me ma ya me do te ke janga mu gu bobule asa na ko use na nuratu ko mo ni ra mekauma ojú asúrí àmọ́ ìyá kàbàpà máa dúpẹ́ nani yẹni wà á ń tẹjìmẹ̀rú bẹ́ẹ̀nà ọ̀tẹ́yìnì. ìmúdùdélé ọ̀hún mẹ́kùmẹ́sà gbọ́dà máa gbàdé àmọ́ ọmọ yẹn méjì ọmọ yẹn méjì máa nẹ̀ máa jọ ń. àmà ẹni sẹ́fìyà kọ yẹlẹ wẹ̀kọ́ òmùdárú mari ọmọ yẹn ẹni kí sáwéré tó. àmà nàgbàkí sẹ́fìyà dókòló yẹ bá haramu lẹ́wọ̀n ìṣe. temporarily haramu láyé àwọn ọ̀pọ̀ ṣẹ̀ǹkọ̀ ọ̀pọ̀ òmùdarú ọ̀họ́ òun ìyá lè kú òun lè kú ẹnìkẹ́ dàbí yánà ọmọ yẹn èyí máa ń lẹ òní ẹ̀nà táwọn lẹ aṣọ́gbà ń lẹ abẹ́kọ́ ẹnìkọ̀ọ̀kọ̀ nìyẹ ẹnìkẹ́ dàbí ìwọ́n fún ìwọ́n anabi lẹ́hùn anabi ajẹ́bìdá anabi aṣàwúlú na usman yàṣàwúlú amọ́mayé méjì mà ní yé kété nàta kété ẹnẹ sàtàmà anabi muhammadu ẹnẹ síyéma fẹyídẹ́tùnà umuna khadija ó síyéma yìí ọkọ̀ máa kà dẹ́ ọkọ̀ kété nìjẹjẹ máa ayé akurani akakuma anọ́mayé méjì ni abóhùn nẹ́lẹ̀ ọ̀nẹ́kì islam jẹ́kuma nẹ́lẹ̀ òhìn nẹ́yìn. usha kan abi qur'ani akma no mai meji ni bi kalima ki qur'ani yuzu de an tajma'u bayna al-ukhtayn al ijma'u bayna al-ukhtayn e ta goda ma gbade mo mai meji ke o ma goda ma ya ne yo ama ne no ka ile ngodo mo gen ai ma do mo ngi ngoso ye gen gbogbo ye umu kòsùmù wọn lè ku anibi àdìsẹ́ labi sọ̀kùsẹ̀ bọ̀ yìí fún ọ lẹ́wọ̀n ìṣe yóò ń ma nọmọ kẹta ọ̀gẹ́ mamudu wọn rẹ̀. nàgánì kó ẹ ṣì máa dọ́kí ṣe máa dì sẹ́yìdì náà usman kàkí zinu rẹ̀ ní dẹ́ ń aláwọ̀ ni ìlàmà. ìlàmà kọ́dí sálẹ̀. fólì kéke ekitẹ́tẹ́ lè wúdú kúbi ọjọ́ ń gàmé ìlẹ̀dùn yá yìí àmọ́ ànùbíkà wá ọjọ́ ŋa do bada kɛnɛ do ke namɔ ma ye me yigɛ noo moji ma le ŋu ha ojú bɛ kì anɔlama kú bi ha kaka ya ye ya wani ha kuma anadini ye nyɔ ha inna lɔha. inna lɔha kana ɣafura rahima. alahu sati gafara kì alejo mi a ma do ŋɔ la o ŋi se. iye a ma ye lehɔ lɛgɛ aya twenty four ŋa alahu yanni walimuhu sanatu. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم نعم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين kàdọ́mọ́ kíkò tẹ̀yán rọ wa ọyọ àmọ́ ọyọ àkọ́jọ́ tó ṣe lè fọ́lẹ́ àyà twenty four ń ọjọ́ kan wá dẹ́ wọlímùsánátù fábọ́ọ̀bù lẹ́kìkọ́ àwòrán dọ́họ́mà àbọ́ọ̀bù lẹ́kìmàdìhọ́ gbàwéré mùsìn àbọ́ọ̀bù lẹ́kìsẹ̀ well for trust pípa yìí frustrated by what? Gbàwèrè. Ọgbàwèrè ṣẹ̀bùn yóò má Mahmudu Dèlè ọ̀hún mẹ́ kẹ́dọ̀ tó gbọ́n náà yọ̀ ṣàyẹ̀ níbo yí ìyípù náà dẹ́gbogbogbò wẹ́yà máa yọ̀ náà dẹ́mẹ́ ẹ̀ sáà máa yọ̀ sùkọ̀ gbẹ́dọ̀ àmì ẹ̀yán lọ́wọ́ náà bẹ̀. Wẹ́yà kàmá ẹ̀ mọ̀ ọ̀hún adọ̀kọ̀ ẹ̀lẹ́kẹ̀ yẹn ọkọ̀ ẹ̀lẹ́dàjọ́. Ó ki kí kọ̀wéré dójúùn. Haramu ìṣe kábàpàkí àkóńgà nẹ̀. Ìṣe ṣe máa ọ̀rẹ́ ọ̀dẹ́dàkùtàn hadisi sahihi kwa halo anebi almukhatabatu ono bulag maliga olaunka o jamata kama taliga gbalukuma une ama bokko e kele ma meju me wa bo maleteke e un tuki dolo maleki ngo koyu megen o nekele sheik magi school angejo la ma yawo no la ma makika kika ya solo kale no imo ya taun ni no eneduki ya na ngeju ọmama baik ma gbalụ aki na a doe haram mukhataba nwere mukhataba ko na anya doe iji mu doye hengi chin ngan gele ngele zonale ngele kungele ngele kapato mangele jale ilo nuku kebu buku sadaki sadakala wea gwe moto kamalo weda weka wede ẹ̀ngà ìbò bụ kàáyé yìí lẹ́gẹ̀d bùkọ́pà bẹ́ẹ̀ sáwèrè màdóòrè lọ́mọ yìí wọ́n nọ bẹ̀rẹ̀ kẹ́lẹ́ gbogbo jì kémédé agbọ́gba mọ́tò ọ̀nà kí ó ń hàn nù hóhó mọ́tòrà wèrè sẹ́wọ̀n dúnà gbogbo jì kémédé fi agbóbi anya gbọ́ enyi olùméjì ẹ̀yìn skul ayùyẹ̀ wọn topic ele de nga imla shanyarwa wal muhsanatu minan nisa babo bilaki kwa were dojima illa ma malakat aymanukum mbeki kwa were dojima ko yo isubeki adung ise kwa were dojima ma ogu ki wa me jakubo jama tama mamon komale oda kame pelen me duteke japane alo yanya si istibrai ubu istibrai le ugu wa dungo no bele ikwa were to ume mmụọ dukwu gbokogwu dan ma owe mi onwosa ịṅụ dị họ ikwa were ele m kọda kene magane ko ele ma ma malakat aymanukum kitab allah alaikum wa sharia yo yo yimede wa uhilla lakum ma ulabangume ma wara zalikum mbobula duki dubi ubek ma sori me gwele wakide mbobula me gwele ngi suratu nisa isolinwa eki wɔbi egwele ki de dɔgbaŋ egwele sefi suratul bakara ngboko yo ka eh, adaruo na kele ko nobile mama adukpe nɔlama no si ikhtilafu dinan adini kimu do yoyoyoyi ene isabaka ene asabakan haramu isekumane ene gbe exception wa onse quran chapter five verse five ŋun gbe ahlul kitab o nobile abakpaneke nonobile eki se ahlul kitab amma but not the vice versa wala akas o no bala bakpa imda anoko kimacha bakpa ni ọkàtú ìjẹ ndé hu yànyàn ẹ lè ti àyà fífì ọjọ àtúlí àbọn yàkọjọ làbà ńà nẹbi ànẹbi kẹtẹ ń ọjọ dọ àwọ apá nẹbi kọ ọmọ yàkọjọ làbà ń wa bọtú yóò dọdọ ànẹbi kẹtẹ ń ọjọ dọ ìhàyà fífì súrẹtùlẹ hazab atto titalan eko yo bugu kidu sane bi kete olangi bugu abi ko madeni anike yi elegen mayo na ko bo frustrate awere en ki ma sa madora awere tan ono belamdu medo ola mo ama awere ona madora awere tai ko ẹdá gbóga awere sọ ọ̀nà màá yá dórí ẹlú òtó kàkì kàdé jọ́nà kàdé gàì kò tó lóun lóbulẹ̀ tó yóò hó há imedodu imda bo nekele ma onekele se feel free onobole se feel free eju pijo inanyon inokpon teko hoto eduwi hoto gide yi omonobole je kata nkuyiyo limama ewo kiri hoto yi ọ̀nà màá yán dó ràwèrè ta foto ìṣẹ̀gbẹ̀ yanẹ̀kọ́ yẹlẹ̀ ó máa púrúfù ẹ̀ mú hoto ìbọn màtẹ́tẹ́ á dà. ma proof ke ikidu e igide e ide de de do bone kelema e yan ya te yo yi o ngo go mu ne o yi unu bele to ho ha ngi du no gwa bo ye pe ngi na kisi ma do ho to ile ho to yi o ma do ho te gide ma nya we ma je ko le ba mi o kili ami ma le mi du kini ke o ka re le ma ne kili yi ona ma mu da do ra were ta inu bóbi àwa tẹ ẹ rere ń wa mẹ́kì ọjọ́ ìnà mẹ́hún kì í jọ kó máa tẹ hàn kí dúpẹ́ kó máa tó liki sí ń kó máa kọ̀la ń gbanigbanigbanigbani yànyàn ẹ̀ ń kú bó ìdè dàgbà neke dɔnla o tó eke ama neke approve keke ɛdɛ eke msɛ ame de ya dako onyi kɔlɔ ko ki lɛkɛ ri eyi eye egbedzo vianɛ tan eye ɛna nyɔŋa ma tan ame de ya ada adago yamu o tó titi kala ri kuma da ing'onde ing'onde igelari maele pin majagoka ono bele atcha lezo time kidi koma ki alu le hule ke don che boy ne ke bi gbe lagu ya wo to imeyan ko jo gene kide wo to la da send ngomo ne ke lo kidan mo ya gbogo iwa ngo wo to gbo ge privacy e da ko nga ku ngo send room mu gbe do you pin ju ko kaje o e phone ijomo ŋa mɔtɔ bo bo ŋu ɔnɔbɛlɛ wa di bo nɔ ya ŋu ɔnɛkɛlɛ wa di bo nɔ ɔnɔbɛlɛ wa di bo nɔ kɔn tina bi facebook ɔgɛnɛ yali ɔnɔbɛlɛ ke kɔmunɔ mun yɔ hɛ yɔ kɛŋu ba lo yɔ ɛn kisi wɔla ma ali abɛ titi ɛta e ma ali ŋa ɔnɔbɛlɛ du o don kɔ ɔla yɔ la ŋu idangi sɛn da ŋɔ nɛkɛlɛ dɛ ɔnɔbɛlɛ yi ɔnɛ asɛnɛ facebook e wo ko ta dogo kpɛ gba mɛŋ kidu kpɛ kuma kɔlɔ ziw ewu kpanu ihe were isɛjɔ ama yeyi me gu ɛlɛki dɛ wɔ wuhi lalɛ ko ma wɔrɔ ɛzɔli ko ama la yiba isɛ ha fun wa mi mɛru tan bɔti kogi dɛ sɛ nya bɔtɔ ɛnɛ kina kele ɔma tisalaba ɛrɛ hana ŋɔ gɔyi isɛjɛw asadini ya nebi muhammadu asadini ya alukur'ani abawo ya me hadisa nebi komayu gbogbo ti forty something ama sikaratu mɔg ma tori aka mɔ yagi ma yɔ kapapa nɛni dɛ inama were ma dɔ kɛ an ko hetul fasida ama were kisi ye papiye ma tɔku dora were lɛ isa ti dɔ mɔn ka nebi sori ka ko nubulɔ bɛ yɔ ma dora ma were kɔ ne kala ba yin ɔ ne kala ba yɔ ki dora were o nubula ba yin u y'o mun ne k'i ma tete kur'ani ŋe wan isɛ jɔnmɔ ye kutɛ kutɛ. ẹnna dúkì nù ọ̀làwẹ̀rẹ̀ mẹ́kì ọjọ́ àmàtẹ́ni kò kọ̀ ọjọ́ kí mú wa níbà akọ̀zọ́ọ̀tà mi má lẹ́mí kìtì mẹ́ kàn wá. àlì muhammadu ìpín ìhì máa kí yàn ẹ̀hẹ́ bàkí ìbílẹ̀ àmú wa gbélé yìí o àtàkàkọ́ ànẹ́bí fatima ní aliyu nẹ aliyu sọmẹ́nẹ ọmọ àbí àbí tá níbi nàtà. Fatima Baliu. Ajo nege te machi. Janga kwa ti history ya bo benu hashim. Ama ajo nege te manolama. Mena mi yu. Yo dadi ni ema kidu. Mano maye. O maye olopu manolama. Ntede ki leto olopu me. Ata me biye kiko yo ema. Ako ebiye togba ama. Ama ajo. Ama ema ye. Ojo ke ebiye togba ama. Niki nolema. Hey Christianity. Christianity. ama mẹ́rọ̀ ọdún tó taba le kakó nẹ̀nẹ́kẹ́ ní ọmọ sọ́gbàun ó nẹ̀nẹ́kẹ́ ní ọmọ ọmọ ayéhun islam kìsì àdínì mẹ́ta wọ́sẹ̀ pọ̀ àdínì àmọ́ yàgbé yìí tẹ́mi tán mọ́ ìyẹ́ christianity condemn ìyàhẹ́ obégidẹ́ mà mọ́ ọlọ́pọ̀ ọwọ́wọ́ bùyàn taba le yìí ìyẹ́ mà condemn táàkì ìmúdùá kàkà máa yú mà gbókìsì àjọ ẹ̀nẹ́kẹ́ta kú ìkọ̀lẹ́ ngbongi chane ko chane ko kuloja nabi muhammadu anibi momo ki bi mudu ngo kekele ki ne ya ko kekele un de imudu ne amata je amola je ne biti biti chan ka le lo te wa hadith wa history ami sahabi amaju anibi amaju sayyidina ali amaju sayyidina umar amaju sayyidina abubakar ama tiyola ma amaju ne ge ta je ne ge te mane amo ye ko yo mangi juni usole wa ojo ki mane rejo dun wa alejui baoka olekideika kai akulu kauli hadha ibango okade konishe ne utomo nyonyota talita so wassalamu alaikum warahmatullahi wabarakatuhu waalaikum salam